na na na na na na na na yeah. Say that come like Tara. Oh oh, oh, oh, oh yeah. Oh, oh yeah yeah yeah. Oh yeah yeah yeah yeah. I be the goddamn sugar. Every day ni mo kọrin. Ayọ̀ òdì ayọ̀ mo tún owó ìgbà. Mo jí láyọ̀ bàbá mo. mi ìfọ̀sà ti bàjẹ́ nísìnyí mo sun yọ ẹ̀rọ wa kan jẹta ẹran pé táyà bá ń ṣe wọ́n níbi kó tẹ̀ láyé ẹ̀gbá àmọ́ àwọn tẹ́ ti orin ni wọ́n ní ọ̀yá yọ̀ mí ìwọ fún ọlọ́rin ẹ̀kúnlé fún ọlọ́rin mo sun yọ ẹ̀rọ wa kan jẹta gẹ́gẹ́ bí junior fún ọlọ́rin láti kọ́nà tí junior jókòó tí ló ti pariwo tán íńtánẹ́ẹ̀tì ẹ̀yẹ́ kì í fẹ́ lọ́gì ẹ̀gbọ́dà wèrè tó náà jókòó tó pọ̀ tù ló ń pariwo pápá tí kèsè mi mọ fà mo kàn kọjá mi ló ti fà etí mo màmá náà ni mo ti mọ̀ kó ṣe nínú ìgbà mo bẹ́ sùn bábà ṣe ọmọdé kí n mo ṣe wọ́n ní kànga bábà náà kan yàn yín lẹ́gbẹ́. Níbo ni mo bá kànga tẹ̀ ni wọ́n ní lọ́wọ́ wọ́n ara ẹ tí mo tún méjì lára máa mi wọ́n lọ́mọ tó fún géèmù ẹ̀yin ọmọ mi iṣẹ́ tẹ́ bá ti yàn láàyò ọlọ́run ní bèrè sí o ẹ má ṣe yàwó o ẹ má ṣe yàwó o àwọn ọmọ kan bẹ ládùúgbò wa ìjẹta ló pé fifty years ìjà ń ṣe owó sí àwọn ẹgbẹ́ fowó ránṣẹ́ sí lọ báwo fẹ́ lọ sí òkú owó yóò ṣe délé sàbábaláwo yẹn lọ fún dádì yìí wá ká fi dóògùn àwọn pàǹsì nílò àwọn ọ̀fẹ́ lọ dádì àwọn ọdẹ lọ fún mọ́mì yìí wá wọn nílò àwọn ọ̀fẹ́ lọ wọ́n ní àwọn àbúrò àbẹ́ kan wá mú wá wọ́n ní táwọn bá mú wọn wá ọ̀sẹ̀ tí ọ̀bá wọn náwó lówó bá dé kí wọ́n lọ lè pa dábì tó owó àwọn bọ́ìsì ní táwọn bá pa àpò kọ̀ọ̀kan ẹ́ àgbo west babaláwo gbé bá jẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ bá pa àsìkò kan everyday ẹ̀bùrọ̀ ọmọ gbé one thousand two wa ẹ̀bùrọ̀ ẹ̀dá lè ní èló lábẹ́ àpò èló lábẹ́ lábẹ́ máa gbé wá. àwọn west ní dáadáa ọmọ èyí tá kọ níbi màlúù kọ́ babaláwo ní bẹ́ẹ̀ bá kọ níbi màlúù ẹ̀bùrọ̀ ọmọ gbé three eight wa màlúù seventy thousand. mélòó lẹ́gbọ́rọ́ yọ babaláwo lọ́wọ́ ọ̀mà ló ti yọ tẹ́kọ́ tó sọ wọn láwọn rẹ́dì nẹ́ẹ̀sì ọ̀sọ̀ pupa wájì nẹ́ẹ̀sì lẹ́sì ẹ̀gbọ́ra ẹ̀gbọ́rọ́ yọ ẹ̀rí wọn kó ọyọ fọ́tí fọ́tí yà babaláwo lẹ́gbọ́ra ti yọ ẹ̀jì nígbà yọ ẹ̀yin náà wá bèrè lè dẹ́ ẹ bá fẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́ra làwọn fẹ́ẹ̀sì fìbínú fọ́tí yẹ ẹ̀kọ́ tó kè wọ́n ní ẹ̀gbọ́ra fún wa ní four hundred billion dollars ìfọdà pariwo déésì ìfọdà délé lè lọ́ba dájú owó ìlọ́wọ́ dubai ní màmá báyìí ẹ bèrè nǹkan mi àwọn bọ́ọ̀sì lábẹ́ àjọba ní four hundred billion dollars tó fáwọn ní two hundred billion dollars ìfọdà dẹ̀ tí ì ṣe lọ́jọ́ ìfẹ́ lówó àwọn agbẹ́yìn ní báńkì mi ẹ bèrè lọ́ba wà ní kàpá mi ọ̀dà ìlọrin ló wà lẹ̀ ní náà yóò àtọ́kùn àgbọ̀nrán ní tí bá gbálé tí mo bùkátà owó onínú owó aláta owó oníyọ̀mà ní twenty twenty thousand. lẹ́yìn sí sẹ́wọ́n ẹ̀ tẹ́ǹtì dáadáa bàbá aláwọ̀ ẹ̀ ṣe é. Assim, aham, oh, ẹ fi rẹ̀ bẹ́ẹ̀ má gbé kó ń bẹ́ o bàbá yín rè o bàbá aláìyá yàn náà rè lórí Orísun tẹlifíṣàn rìsọ́ọ̀sì rìsọ́ọ̀sì tí a gangan Orísun tẹlifíṣàn ẹ máa wò ó àwọn ètò tí ń kọ́ni lọ́gbọ́n tí ń kọ́ni lóye tí ń kọ́ni béèyàn tí ń gbèsè ayé tó tún wá mọ́làjú gbogbo ẹ̀ lẹ́rìí wò lórí Orísun tẹlifíṣàn ẹ má gbé kó ń bẹ́ o ọ̀rọ̀ lọ́hùn nílẹ̀ bẹ́ẹ̀.